Dialogue for fluency. Ìyẹn lẹ́ẹ̀gan tàbí ẹ fẹ́. Mo fẹ́. Ẹran yìí má pọ̀ jù. Ọbẹ̀ ńlá ni. Ṣé ẹ fẹ́? Mo fẹ́ jẹun yó dáadáa ẹ ṣé púpọ̀. Dialogue again for fluency. Ìyẹn lẹ́ẹ̀gún tàbí ẹ fẹ́ mo fẹ́ ẹran yìí má pọ̀ jù ọbẹ̀ ilá tún ni. ṣé ẹ fẹ́ mo fẹ́ jẹun yó dáadáa ẹ ṣé púpọ̀.